na ó yẹ na ẹbí pa mi ẹfun ló jẹjẹ ọ̀fun gbẹ mi ẹfun ló mi mú. Ha ha ha ha! oríṣiríṣi lọ́rọ̀ ẹ̀mí ti wà ní Kádìmú o agbẹ̀rẹ̀ ọ̀lẹ̀ ojú kòkòrò ìwà ìbàjẹ́ o kábàtọ́mọ làkejì jẹ́ káṣàbòsí ìyẹn ò sunwọ̀n rárá ọ̀pọ̀ ẹni tó burú ló mọ wọn ń wẹ́ni tómi àwí fún wọn bá a tún sọ fẹ́ lómìíràn wọ́n máa kọ́ ọtí. yóò o ó sí ọmọ rí ẹ bẹ́ẹ̀ sọ ìwọ la wá kì ní lọ kèmí nílọ kí ni ìpàdé ọlọ́yàdá sí mi òkùnkùn ní ayé ìmọ́lẹ̀ sí ni èmi kò lè sí nǹkan kan tí òkùnkùn lè fi mọ́lẹ̀ ṣe. òkùnkùn ni wọ́n lò tọ̀ ìmọ́lẹ̀ sí ni wọ́n wọ́n tiẹ̀ láìkẹ́ mo fẹ́ràn rẹ̀ kẹ́tọ́ pé wọ́n tọ́ kó tọ́yọ̀ sí ọ lẹ́nu lọ́jọ́ kan bí ọ ọ̀rọ̀ sì dàsà kálẹ̀ nù rẹ àmọ́ tẹ́tí rẹ bẹ̀rẹ̀ jẹ́mi tó ti gbọ́ o àwa kí ọ̀nà nípa ìtọ́jú ọlọ́jọ́ méjì tó fẹ́ ṣe ẹ wọ́n. ẹ wá kí mi níṣẹ́ nítorí pé ìwé Fílípì sọ orí kẹrin ẹsẹ̀ kẹtàlá ó ní èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹ tó fi agbára fún mi. ẹ wo ọ̀gbẹ́ni Fílípì àwa ò ní kí ìgbìyà rẹ kọmọ sùn rárá o àmọ́ kó mọ kí iná bàbá àwa tá a dúró yìí ohun tó gbé wa wá nù o ìsọjú tó fẹẹ ṣe àsìpé ọmọ sí àmọ́ ẹran tí àwa bá dé ọ gbọ́dọ̀ tú o. bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé dandan òun ni kókó ṣe ìsọjí wàá kúrò láyìíká wa ni o. kí n kúrò láyìíká ta ló láyé ta ní ẹ̀yìn ta dá ayé ẹni jẹ́mi kó láyé ká tí ẹ lè sọ fún ọlọ́run tó dá ayé pé kó kò láyé. báyọ̀ sọ àwọn ọmọ sọ́ọ̀lì ṣe sọ pé òní gbà olóò lágídí wo òun fẹ́ wá padà ogun alójú ọ bó bá sì gé ọ lọ́wọ́ ẹ̀jẹ̀ máa ń sọ mi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni àbí. ẹ wo ẹtì ẹ mẹ́ta ló ń jàre ẹ jẹ́ ká fi yé kínní wípé ẹran tán fà tí ò jàbá ẹ̀ òun ló ń jẹ́ náà mọ̀ èyí sì rè ó mú jàbẹ́ lọ. ìgbà sẹ́yà títí wọn fà sọ sọ pé ẹ̀mí olúwa ti wà mẹ́lára mi nítorí àti ó yàn mí láti tún láti dé kó sì sóúnjẹ alẹ́ sí mo pàṣẹ ní orúkọ Jésù iná ìmọ̀ kó tó yé. ẹ mọ báyìí mi pé ṣẹ́gun fún mi gbogbo ìmọ̀ sàtàrà tó kọ́ fẹ́ pé ẹ dá aṣọ ẹ gbọ́dọ̀ àti ìlú. bọ̀ kí ni mo lò ń sá lọ àti òtí ẹ̀ ní. báńkò kí ni ọwọ́ báńkò ń gbára mi. o ní yẹ̀yẹ̀. dèdè rin alàgbà. kí ló ṣe jẹ́ mi ti rẹ̀. ṣé o mọ̀ pé o ti kùnà sí ọlọ́run rẹ ni. ṣé o ti gbàgbé ni ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún ó ní ìgbéraga ní síwájú ìparun agídí ọkàn onísíwájú ṣubú. olúwa bẹ́ẹ̀ mi lọ sọ̀rọ̀. lòun yóò ọlọ́run tó ń sọ ṣé wọ́n láti òkè wá láti gbà mí lọ́wọ́ ọ̀tá mi àti gbogbo àwọn tó lágbára jù mí lọ. <laughs> ìwọ náà máa ń ṣe bí akínú ó ṣe bó o mọ bíbélì tó mi ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ìwé orin dávidi orí kẹwàá ẹsẹ̀ kẹrin ẹ kà á fún mi kí n gbọ́. ènìyàn búburú nígbà pé ọ̀dọ̀ ojú rẹ̀ kò yìí ṣe ọkùnrin kò ṣàfẹ́rí ọlọ́run. ṣé orí kò ti ṣe ra rẹ ìwọ náà wọ̀nà tó gbàgbéra rẹ ṣubú ó ti kùnà sọ́lọ́run rẹ̀ ṣé kí n má tọ̀ ṣó orí bíbélì rẹ̀ àti agogo rẹ̀ èmi ń kó lọ́n tèmi nu. mo fi kó lọ nítorí gbàlà mi ni àṣà ti kọ́ ìpè ọlọ́run Jacob yóò dáàbò bò mí yóò sì ràn lọ sí mi láti òkè mọ́ rẹ̀ wá. ìpè lórúkọ Jésù. alàgbà àjàgbé alàgbà àjàgbé. gbààwẹ̀ kó o má bàa gbà àwẹ̀ gbàdúrà kó o má bàa gbàdúrà. ẹ gbà. olùdarí gbogbo kò sọ̀dọ̀ rẹ̀ olùdarí gbogbo kò sọ̀dọ̀ rẹ̀ olúwa olùdarí gbogbo kò sọ̀dọ̀ rẹ̀. yín yẹn ẹ wọ́n ti àwọ̀ ọ̀bẹ fún mi. ó ti dé fún un. bẹ́ẹ̀ni. a olúwa ṣeun ògo ni fún ọ̀run lókè ọ̀run olúwa ṣeun olúwa ṣe. ẹ ẹ alàgbà mi ní lè wá sí ọ̀dọ̀ yín àmọ́ láti fi ẹ̀mí ìmoore hàn ẹ sẹ́ndì àkáǹtì nọ́mbà yín sí mi. àkáǹtì nọ́mbà. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ wo. ẹni tẹ̀tẹ̀ bá ti ráyè ẹ sẹ́ndì sí mi náà náà náà. nísinsìnyí ní sùúrù fún mi díẹ̀ kí n sáré wo inú fóònù ṣe máa lè ṣẹ̀jẹ̀ sí yín. ó dà ó. ìjàdọ̀ wọ́n dàbí ló dára yẹn nínú ọ̀sẹ̀ ọ̀dọ̀ wà láwọn ọ̀la yẹn bẹ̀. Ah, mo jẹ́ eh, fẹ́ gbà gbà láfọlọ́fẹ́ pé mi gospel. One love. Ìgbára. Làbúra. Ìgbára. Làbúra. Ìgbára. Làbúra. Ọ̀rẹ́ mi ni mo mú wá. Ó ló wu òun láti darapọ̀ mẹ́gbẹ́ wa. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí òfin, a gbọ́dọ̀ kọ́kọ́ mú ojú ajé kò ní sọ̀nù kó tó di pa máa ń wá sí i inú pàdé ìdí nìyẹn tí mo ṣe mú wá. pẹ̀lú nǹkan tí o sọ pẹ̀lú wáǹsì. ẹgbẹ́ wa ẹgbẹ́ tó máa ń pọ̀yàn ni tó máa ń gbàyàn lẹ̀ so ibi tó wà yìí bí dáadáa ni kò sí problem pẹ̀lú àwọn bá ti ṣe nǹkan tó yẹ ká ṣe. ká mọ̀ síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ìyá kí nìkan tó rí ń pàtó gan-an tó fi láìkẹ́ ìgbà tó fi ló fẹ́ darapọ̀ mọ́ wa. ẹ ṣe sá ìgbà tí mo ṣàlàyé gbogbo problem mi fún ọ̀rẹ́ mi lórí tí bá wá síbẹ̀ pọ̀rọ̀ mi máa dayọ̀ àìrọ́mọbí òun ni ìṣòro tí mo ní nípa àìrọ́mọbí yìí ilé ọkọ méjì náà ti dẹrù mi síta so ìgbà tí mo wá sọ fún ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ní tí wọ́n bá mú mi wá sọ́dọ̀ yín pípẹ́ máa gbà mí wípé ogun àìrọ́mọbí máa dópin nínú ilé ayé mi ṣọ́ọ̀ṣì tí mo ń kún lọ náà lélẹ̀ kò sí àyípadà gidi gan mo kàn ń lọ ṣọ́ọ̀ṣì yẹn náà ni ẹjọ́ mo fọ́ náà dàbẹ̀. ó pè torí ọmọ ló ṣe fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ tiwa ó sì bímọ ẹ lóòótọ́ elédùà ní sọmọ o àmọ́ lẹ́yìn elédùà tán àwa lọ́lọ́run tún fún láṣẹ tiwa kò sì sí ní tá a bá sọ báyìí yóò rí bẹ́ẹ̀ ó bímọ kí ló ti pọ́ kọ ṣọ́ọ̀ṣì tó ń lọ náà. ṣọ́ọ̀ṣì alàgbà àjàgbé ni sà. ah alàgbà Jàgbé èyí ò ní pé ẹni tí ò ní dọ̀la ò ní la kú. alàgbà kan náà ni tó jẹ́ pé gbogbo ẹran tá a bá ti dè oní mi náà tù. iná jó <laughs> iná jó ó dà bẹ́ẹ̀ náà sórí gbogbo nǹkan tí àsọkalẹ̀ ń sìn ó ti yé everybody wa àdẹ̀tí mo bá ṣe máa ṣe but nǹkan tí mo máa sọ fún ẹni pé ọlá pé ẹni tó mú ẹ wá yìí ọmọ ẹgbẹ́ gidi ni báwo kò ṣe bẹ́ẹ̀ ni o kàn dídí wà ní wa bó ṣe wọ̀ yìí ṣùgbọ́n ní báyìí pẹ̀lú àpọ́nlé ọmọ ẹgbẹ́ wa tó mú ẹ wá tó bá di ọjọ́ ìpàdé a máa mú ẹ wọ yàrá àṣírí wa ibẹ̀ yẹn láti sọ ẹ di ọmọ ẹgbẹ́ tó gbogbo tó bá yẹ ká ṣe gbà ẹ òun bá ṣàlàyé fún ẹ kó máa ká ọkọ tá máa gbà fún lẹ́yìn ìgbà yẹn ìyá mi o ẹ fún wa ní gbogbo ti kú. màmá àti iṣẹ́ àǹkẹ́ fún mi. tó dáa tó dáa ẹ fi ó ṣá prapra jẹ̀dí ọ̀pá yìí ló ń jẹ bẹ́ẹ̀ o síwájú nígbà jẹ fẹ́ yà. ọlọ yàrá kí n mọ bá mi. ẹyẹ mo mi wá ní mo mi wá lánàá. kí ló tọ. ẹ lọ sí wa mi. mọ́mí ẹ fún mi máa ń ẹ kéré o broda joe mo ti rí yín ẹ má wulẹ̀ gbé pamọ́. ẹ má gbé pamọ́ mo ti rí yín kò yẹ kó jẹ́ yín o ẹ̀yin odidi ọmọ ọlọ́run. ìyá stop sọ bẹ́ẹ̀ o gbọ́. broda ẹ má bínú. èmi sọmọ èṣù ni ẹ̀bẹ̀ àyìnkẹ́ kó sí lọ́jọ́. broda john sẹ́yìn ti gbàgbé ọ̀rọ̀ ọlọ́run tẹsitálóníkà kínní orí kẹrin ẹsẹ̀ keje tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọlọ́run kò fẹ́ wa fún ìwà èérí ṣùgbọ́n ní ìwà mímọ́. ọ̀rọ̀ lọ́rùn ò parọ́ láti pé gbogbo dáǹsì yìí náà kò sí wà eré ń bẹ̀. ó ga o. àbí ewé ọlọ́run tó sọ̀rọ̀ kò tí ì parọ́ àbí dáǹsì ò sí eré ń bẹ̀ ó ti là mú àbí kí ni bàbá kankan tá a tẹ̀lé gan-an dára gan ṣe gan-an ó mọ́sà sómi tó ti wáyé. ó yá ẹ sọ fún wa kí ló fà á tí bàbá yẹn tí ò sọ mi yẹn di ẹ bàbá wọn làkàdé máa kó jẹ. ẹ jẹ ṣé wọn sọ fún wọn kí jàkàrà láyé <laughs> n dá ìtàn tẹ́ alàgbà yẹn òun kan bu sàrà ẹ o yìí sí tó bá kò ní bu sàrà lọ́wọ́ abẹ́sọ̀rọ̀ bẹ́sọ̀rọ̀ gbàdúrà ẹ̀rọ o yìí sí ni tó pọ̀ sí bùkẹ́ kó máa bu. broda John olúwa dáríjì. àmì àdúrà lè ṣe. ẹ má wọ ìyá màmá gbọ́ sí. àti ah, ah, ah, debora. ẹ wá ìyá ẹ wá ẹ rọ́ṣẹ́ mọ́ ni ẹ wá. ẹ máa fún pásítọ̀ ní nínú ọ̀rọ̀ rẹ wípé tíyàn bá ní àgùntàn ọgọ́rùn-ún tí ẹyọ kan bá sọnù níbẹ̀ kí èèyàn fi ninety nine yòókù sílẹ̀ sí àwárí ọkàn yòókù olúwa àbí kò sí àṣẹ rẹ lẹ́nu olúwa tó bá wá rí bẹ́ẹ̀ má jẹ́ kí n ṣe àṣetì lórí ọ̀rọ̀ bọ̀dà john bá mi fọwọ́ tọ́ ọkọ̀ bọ̀dà john ìwọ kò ní ipa tàbí ìpín nínú ọ̀ràn yìí nítorí ọkàn rẹ kò ṣe déédé níwájú olúwa bọ́dà ẹ kò ṣe déédé níwájú olúwa ọ̀rọ̀ ọlọ́run tún tẹ̀síwájú nítorí náà ronúpìwàdà nínú ìwà búburú ah! spooky ayé la <laughs> ọmọ <laughs> ọmọ ayé la ọ̀gbẹ́ni kí ló á fún. yóò dàbí ti báwo tí mi gbọ́ lọ́dọ̀ mọ̀ ìyá mi tí wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mọ́tò oníwèé láìsí táyà ayé. Ah, ah, ah, èmi ò bá ń ṣerú nǹkan báyìí mọ́ èmi ò mọ tí mọ̀ mo ti padà mo ti kúrò lẹ́yìn àwùjọ ọlọ́tí mu ọlọ́run ti gbàkóso ayé mi. mi fọ́ o. àbí wọ́n ti gbàgbé ìwé òwe twenty verse one tó sọ pé ẹlẹ́yà ni ọtí wáìnì aláriwo lásán ni ọtí líle ẹni tí a bá fi tàn yẹ kò gbọ́n èmi dẹ̀ ti gbọ́n mo ti mọ̀ pé ẹ̀tàn jẹ́ lásán lọ́tì. jọnẹsiki jọnẹsika ṣé torí òpèkè tó wà wájú ẹ ni wọ́n ṣe ń dẹ̀mọ́ fáwa tó kó wà filamẹ́ntì àbí wọ́n ń tún ẹ wo wà á padà bẹ̀bẹ̀ wọ́n á kí sàn sọ lóhùn gan eh, o ma kiss canvas o ma gbọ́ ọdún yóò pété o ma kiss canvas máa wò. jésù mi ò ní jẹ jésù mi ò ní jẹ èmi kiss canvas èmi ti di àtúnbí mo ti dàtúnbí nìyẹn mi ò dẹ̀ ní padà ajá mi ò dẹ̀ padà sí débi mi mọ́. ẹgbẹ́ má bínú ti ah, yín. olúwa forí jù. àmín àmín ẹ̀sán mọ̀ pé mi náà ara wọn ni mi tẹ̀lé kò lè sin tọ́lọ́run ti pè mí padà ń kò sí nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú wọn mọ́. wípé ẹ ò mutí mọ́ rárá. ọlọ́run ti gbàkóso. ọlọ́run gbàkóso. báwo lẹ ṣiṣẹ́. Ah, eh, lọ́jọ́ kan mo kàn ń lọ náà mo pàdé ìyá agbálẹ̀ tó ló sí níwájú lẹ́yìn a máa lọ sí támákì a máa rí jíjẹ a máa rí mímu kò dẹ̀ yìí sì kí wọ́n bá jẹ́ gbogbo pé ẹ mọ̀ ọ̀nà ọ̀fun láyé ọ̀nà ọ̀run ni àti jẹ́ àti mú gan ó sì kókó ó pàtàkì ìyàwó àjọ máa jẹ ẹ̀rẹ́ láti wà ń ẹ máa gbọ́ pọ́sìkò jẹ́ pé sunday ẹ̀ gan-an tọ́mọ wá sí chọ́ọ̀chì ẹ̀ gangan ìjọ ìrìn àwọn ọ̀sán fún agbó ni wọ́n fẹ́ gbá támákì ń bì kan àwọn alẹ́ sì kiri. broda john hmm. nígbà tẹ́ ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ẹ ṣáà ń lọ támákì ayé yín dẹ̀ dá ṣùgbọ́n níṣẹ́ tí wàá gba èṣù láyè láti wọnú ayé yín ẹ̀yin náà wò ẹ wò múra tẹ ṣáwọ yín ìṣòjọ tọmọ ọlọ́run bí ẹ ń broda John ẹ tún wá ṣe ẹ tún wá mú ilé káàkiri gbogbo àdúgbò kódà ẹ ronú ẹ pìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ́rẹ́ ọlọ́run ò dẹ̀ fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ẹ ronú pìwàdà ẹ jáwọ́ nínú gbogbo ìwà ìṣẹ̀tẹ́ ń wù yìí ẹ gba ọlọ́run lólúwa àti olùgbàlà yín ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú kó pìwàdà ẹ ronú pìwàdà ẹ má mu ọtí mọ́ kò dáa fún ògo ọlọ́run. ìyá gbalẹ̀ ó tàbí ẹ̀kọ́ tó rọ̀ lọ́yìn ọ̀rọ̀ bínú yìí náà oníjẹ́ ká sọnù. èlò lè fi rà one hundred and twenty naira lásìkò tá a wà yìí. one hundred and twenty naira. Hmm. tó lè sọ ayé yín di dáadáa one hundred and twenty naira tó lè tó lè tó lè pa yín rẹ́. ìṣẹ́jú kan tí ò tó ọlọ́run láti fi láti fi ṣiṣẹ́ rẹ̀ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́wọ́ kàkún nǹkan gidi lẹ́kàkún nǹkan pàtàkì ẹ má mu ọtí ìmọ̀ o ṣe ti gbọ́ a lè ní ìsọjí gbógun mi ní òní mo fẹ́ kẹ́ ẹ wá lórúkọ jésù ogun ayé yín ọjọ́ tó ti pẹ́ ọlọ́run á bá mi gbé mi àmín àmín àmín dá sọ́rọ̀ ayé yín ẹ jọ mo fọlọ́run bẹ̀ yín aago márùn-ún ló máa bẹ̀rẹ̀ ẹ má pẹ́ o màá máa respect yín ẹ má bá mi bẹ̀rẹ̀ màá respect yín o ẹ fọkàn balẹ̀ mo màá máa ṣọ́ yín o ṣe bọ́lọ́run mo fẹ́ wá rí bẹ́ẹ̀ ni ọlọ́run á dẹ̀ bá yín parí ọmọ agbógun ayé mi mi á gbé ògbógun yẹn mi ní pátápátá ni ogun ayé mi àbí tí ń jẹ́ kí n máa ṣe támákì tí màá ní ẹ́ẹ̀ a ní plane a ní gbogbo ẹ̀ kí á ní mú wá kátàbà kiri a ní máa ṣiṣẹ́ ayé mi lọ kò sí nǹkan tí mò ń wá káàkiri ah chọ́ọ̀jù ti yá ni o. ìyá gbálẹ̀ ló jèrè ọkùnrin. òun lọlọ́run ló. jèrè ọkùn ìyá gbálẹ̀. olúwa àṣé gbogbo ọgbà tí mò ń jèrè tí mo rò pé agbára mi àṣé agbára mi kọ́ àti agbára ìwọ olúwa. olúwa dáríjì mi o. gbà ara o ẹ̀yin èèyàn mi ẹ kọjú sí mi ṣé bí ojúkòrò kì í pojúkòrò jẹ ojú lọ̀rọ̀ wà á. ẹ̀yin èèyàn mi ẹ wò ó ṣé ẹ rí iṣẹ́ tẹ́ rán mi ó dàbí ẹni wípé ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé má jẹ́ sì ní odò ọba kò ṣe kán lò. Alice Alice. mo ń jẹ ọ. Alice. mo ń dáhùn. fíyà mi lẹ́nu gan-an sori pé irú yín báyìí kò yẹ nínú ẹgbẹ́ wa ẹgbẹ́ ràn ẹ́ níṣẹ́ òrìṣẹ́ yẹn jẹ́ ó lè fún wa ní ẹ̀rí rìpọ̀tù lórí ẹ̀ dákẹ́ ó wá débí nísìn ó wá ń pàṣàmọ̀ fún wa òun fọ̀rọ̀ wérọ̀ wọn ajú wa gbogbo àṣàmọ̀ yẹn ò yé mi tó. ó yẹ kó yé yín. kò lè yé wa náà kí ló fẹ́ yé wa ṣé mo mọ̀ yí pé ẹ̀ la lọ̀rọ̀ ni tá a bá là kò kí n yéèyàn nígbà tá a rẹ ẹsẹ tó wà pé lè jíṣẹ́ fún wa wàá sọ fún wa kò tó pé wàá jíkà máa rọ́ọ̀nù up and down. Eh? thank you ibi tí mò ń lọ gangan lórí ọ̀rọ̀ alice nìyẹn gbogbo ilé ló gbéṣẹ́ fún ẹ o ó dẹ̀ mọ̀ kan tó tèkì wá tí ò bá ríṣẹ́ yẹn jẹ́ ṣó ti yé kó tó di kó wá débí ó wá ń pàtó ṣùgbọ́n o ju gbogbo ẹ̀ lọ mi ò wá bí láti wá bá ẹ fọ̀rọ̀ wérọ̀ o tàbí láti wá máa bá ẹ gba ọ̀rọ̀ bí ẹ ń gbàgbà ọtí ṣùgbọ́n mo wá bí fún ìkìlọ̀ for the last time kò mọ̀ kan tó fẹ́ ṣe because gbogbo ilé ló ràn wá àwa kọ́ la gbéra wa débi a ò wá ní ju two days lọ fún ẹ mọ́ bó bá ṣe fẹ́ ṣe ó kù sí wọ lọ́wọ́ àtẹlẹ́dàá ẹ̀. sórí two days tá a fún ẹ yẹn tó o bá ti lè kankan ṣe sí i wàá kàbùkù. Hello. Yeah, ẹ káàárọ̀. Eh, èmi náà lẹ ń bá sọ̀rọ̀, Mr. Ládìméjì. Ẹ eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ẹ́ eh? irọ́ ni o. Mo ń contract yẹn. Mr. Ládìméjì lẹ ń bá mo wí contract yẹn ah ok ok ok mo mo màá dọ́dọ̀ yín nísinsìnyí màá dọ́dọ̀ yín nísinsìnyí ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. kàìdá kí ló ṣẹlẹ̀. a máa dá fún ẹ contract mo ti ní láti ah. so many years náà pè mí fún pé o ti wọlé ah, báyìí. ọlọ́run ò ṣe pé ìgbà lọ ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe. nǹkan tí mo sáré rò ó sísinsin Eh. alàgbàjà gbé ta lọ sí ṣọ́ọ̀ṣì wọn jẹ́ òní yẹn ó ní ọ̀rọ̀ kan tí má nìyẹn sọ wípé ẹnìkan wà nínú ṣọ́ọ̀ṣì òun báyìí báyìí tẹ́pẹ́ tó ń lé tipẹ́tipẹ́tipẹ́ yóò padà bọ́ sí lọ́wọ́ ah <sighs> my dear èmi ni kí ni yẹn kó ń bá wí òun ló ti ṣẹlẹ̀ yìí o now mo decide wà fún alàgbàjà gbé ní five hundred thousand. ọ̀ ah! àyà five hundred thousand abàjẹ́ gbé wò alàgbà ṣẹ́gun ta ti ń lọ ṣọ́ọ̀ṣì wọn láti ìjọ yìí tí wọ́n ń gbàdúrà lé wa lórí wọn làdúrà wọn gba alàgbà àjàgbé o ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ láti ọ̀dọ̀ yín òwéjà fún alàgbà àjàgbé ní báàgì ìsẹ̀mú ẹyọkan àti bẹ́ẹ̀ bíi two thousand naira. lóye yín báyìí ẹ̀jọ̀ ọkọ tí mo fẹ́ nìyẹn. right right right eh, kò sí wàhálà but eh, wọn náà ni màá ránṣẹ́ sí alàgbà àjàgbé hmm? o wọn náà bá mi gbé sẹ̀mú kan yẹn ṣebí sẹ̀mú ẹyọ kan ló pé àbí ẹyọ kan àti two thousand naira ẹ̀ ń kò sí wàhálà máa gbèrò fún un. Mm. n tó bá ti fẹ́ràn máa ṣe o ti gbọ́. má gbàgbé o mi ò jẹ òkè lálẹ́ yìí. Love you. Love you too. Bye. Bye. àlá kan tí mo lá àlá yẹn dẹ̀ dẹ̀rù bà mí gidi ìyẹn ni mo ní kí wá fi tó yín létí. àlá àlá àlá kì í bọ̀ wọ́n lẹ́rù kó máa lè lọ ń wọ yín. mo lá àlá wípé. ẹyọ ni ojú wa ẹyọ. lè ṣe kí ló ń jẹ alẹ́ ẹ̀ pa ẹ̀ yà máa lẹ́gbọ́n tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù kí ló ń ṣẹlẹ̀. a ní alàgbà ó fẹ́ sí stylist. Ah, ṣé èyí làwọn aṣọ bíbẹ alàgbà fẹ́ sí stylist alàgbà ò fẹ́ kí ló pẹ̀lú pẹ̀lú gbélé. ẹ máa yà lẹ́gbọ́n ṣó adaka lè máa fẹ́ stylist nínú ṣọ́ọ̀ṣì. Eh, kí ni tiẹ̀ ibi tó bá lọ ni kò sọ o torí abúni jẹ́ abúni afiniṣẹ̀sìn jẹ́ afiniṣẹ̀sìn ẹ kò ní pẹ̀lú aráàlú àti oṣù bíi ojú ògúnmọ́lá ibi tó bá ń lọ gan-an ni kò sọ o èmi ò rí yẹn ro. tó ti yẹ mo dọ́rọ̀ kọ́lùkọ́ lọ́bẹ̀ wọn. tẹnu mọ́ tẹnu mọ́ tẹnu mọ́. èmi wọn ní gbé báyìí sitalis alàgbà alàgbà tí mo dẹ̀ fẹ́ tí mo nífẹ̀ẹ́ sí ah, kí ni màá ṣe má gbà kán mi padà èmi máa fàlàgbà wọ́n ta tó fọ̀rọ̀ lọ. ẹ kò jọ bọ́ ọ̀rọ̀ àkàtì wa ìdílé kó tá a lẹ ọ̀ní pàtàkì náà jésù àpàlà wa. àmín àmín àmín lórúkọ jésù. ìyá àjọ báwo lẹ níṣẹ́ tí àwọn ìjọ ìran yìí gé ní àbábọ̀. tìfẹ́tayọ̀ náà fi gba ìwé náà wọ́n sì ṣèlérí pé gbogbo àwọn pẹ́tipẹ́sẹ̀ lọ́jọ́ àjọ̀dún náà. Hmm, ara ah, bàbá báwo lẹ ní ètò inú ìsọjí tí a fẹ́ ṣe sọjọ́jọ́ méje. alàgbà hmm. gbogbo ètò títò olúwa sì ti gbàkóso olúwa ṣe òkú ní fọ́ọ̀rọ̀ lókè ọ̀rọ̀ mo tẹ̀ ti fẹ́ rí yín tẹ́lẹ̀ tí mo ṣí kò sí inú mi tún wá dùn pé àwọn sísítà wa ní ìjọ àjọ wa níbà yìí amúmire nínú ìran wípé ká fi àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ká fi jagun kó má bàa sí nǹkan kan. àwọn àtàdúrà pàápàá ẹ̀jẹ̀ dúró ipò ó lẹ́ẹ̀tì nínú ìjọ yìí tí ó bá ṣe pé báwo ti fi àyè sílẹ̀ ẹ máa ní bolúwa fi hàn yìí èmi kankan ló yẹ kólúwa fi hàn náà kò ń ṣẹlẹ̀. àbá alàgbà. ń bọ yín o. òróró lè máa pàápàá nínú bíbélì ìwé mímọ́ tọ́lọ́run tàǹkà ìwé tọ́sánlẹ́ríkà oríkà àwọn jẹ́ kó yé wa wípé gbogbo wa ni ọmọ ìmọ́lẹ̀ kò sí nǹkan nínú wa kò sà iṣẹ́ nítorí náà lè lò alàgbà ẹ bá jẹ́ ká gbọ̀rọ̀ yíyẹ̀ wò. mo ti mọ bẹ́ẹ̀. Ah! yóò bá bá gbogbo yín ẹ ti jọ mímọ pọ̀ àwírú ẹbí yọ. alàgbà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ yẹn. orí bá wo. sista Deborah abata ń ṣe wá takété bẹ́ẹ̀ tí òbójú tán ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kàn yín ni. ẹ̀mí mímọ́ á bá wa yanjú ẹ̀ jésù á gbàkóso. ta ló lọ́rọ̀? kò àgbọ̀ lọ́rọ̀ olúwa yóò dojú bàbá àwọn ṣe lásán jésù agbára wa. Ìgbára o. Làbúra. Ìgbára o. Làbúra. o ṣé ò sí o mo máa rẹ́ja ilé kéèpẹ́. kó má bàa sí ni ìwọ la wá bá o. àwọn ẹgbẹ́ ló rán wa sí ọ wọ́n ní ká kí ọ wọ́n ní ká sí ọ pẹ̀lẹ́. wọ́n ló kú iṣẹ́ takuntakun wọ́n wá ní kó o mọ́ gbàgbé o torí pé ìbẹ̀rẹ̀ kì í so níṣẹ́. ẹni tó bá forí ti dópin kò lá gbára. bẹ́ẹ̀ni mo fẹ́ kó mọ̀ wípé iṣẹ́ méjì òun la gbé fún un. kò sì ti di apá kan lọ ṣé wàá rí pákéjì tó kù. ló ṣe kókó o gbọ́dọ̀ ṣe. bẹ́ẹ̀ ni nítorí pé òsà lè ba bẹni tá à ń wí yìí ó ń sunkún. jẹ́ á gbádùn. ó dáa ẹ ṣeun ẹ bá ń kí olórí ẹgbẹ́ kẹsì bá ń kí àwọn ọmọ ẹgbẹ́ tó kù. ẹni iṣẹ́ tó rán mi. màá jẹ débi tó rán mi dé kódà màá tún jẹ ju ibi tó rán mi lọ. <laughs> bó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ á jẹ́ pé bísí ò bá pẹ́ ni. ẹnì kan ẹgbẹ́ ṣẹ̀ṣẹ̀. ètò kò kókó. ṣeun náà olúwa ìwọ ti bẹ̀rẹ̀ jọ tipẹ́tipẹ́tipẹ́ tó bá dínú ìjọ wọn sì yìí àkúnfẹ̀yà níjọ wọn kún kódà àga ò gbà wọ́n wá jókòó síbi yìí ó ń kodò ó ronú tí ò sínú nǹkan. kí wàá ní àwọ̀ fún àwọ̀ ojú fún ojú kò ní. ẹni ọmọ fún ẹ wo tó bá kọwájú sí ẹ kó tá tó bá kọ ẹ̀yìn sí ẹ kó tá tó bá dẹ̀ kú wọ nìkan dèrò ara ẹ pa má tó pa wàhálà ìgbésí ayé nìyẹn bọ̀dá alàgbà alàgbà alàgbà. gbogbo dọwọ́ rẹ ìrànlọ́wọ́ dìde lórí ìjọ yìí ó sọ̀rọ̀ ọ̀dọ̀wà ọ̀wà sí mi kí dá tó bá bẹ̀rẹ̀ sí mi kí dá ọ̀làpẹ̀ mi kí n dé ìrora mi. sáyé ní ṣe báyìí ni àbí ènìyàn ni ẹ ń tọ́ ní gbogbo ọ̀rọ̀ tọmọbìnrin mi bá mi sọ alàgbà ṣẹ́gun àtàlàgbà ìsírẹ́lì ọmọ lẹ́yìn lẹ́yìn ni wọ́n jẹ́ sí mi nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ wo lè jọsìn mo kó ṣe kún fọ́fọ́ èmi ló dá yan mi rìn ọwọ́ gbọ́dọ̀ yí ọwọ́ padà lójútọ́. àmà ti ṣe mi irú àmà ti ṣe ara ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù agbára agbára agbára tó dàgbára lọ. ní oṣù Jésù ní kò gbàgbọ́ àwọn ọmọ ìṣàkóso ọmọ rẹ jẹ́ kúrò ìtúsílẹ̀ Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. nàìjíríà kí nínú yúròpù àgùwà láì ẹ wọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí ó dá ǹjẹ́ ẹ rántí. Ah, ah, eh, tí ó ní ọmọ àgbà báyìí náà ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ má gbàgbé o ẹ tètè dé o ẹ̀gbọ́n wọn ti sọ ọ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti léètì yóò ní nǹkan tó bá sọ ẹ o lórí gẹ́gẹ́ wa ní ìfẹ́ kan sọ̀rọ̀ lórí parish wa pé àwa ní ìfẹ́ kan kódà ẹ wá ẹ wá ẹ wá ah, ah. kí n tó gbàgbé unless I forget ṣé ẹ rántí nǹkan ìrántí mo sọ fún yín torí ìṣòro tá a ṣe mọ́jú tí mo ṣàlàyé mi pé Ọlọ́run fi ìran kan hàn mí lórí lórí yín sì ni wọ́n ní pé gbogbo nǹkan tó kẹ́ bá ń ṣe lásìkò yìí wọ́n ní kẹ́ mára dúró kẹ́ ẹ mára dúró lásìkò kẹ́ ẹ súnmọ́ ọlọ́run ṣé mọ̀ gbogbo ọ̀nà téèyàn bá fẹ́ súnmọ́ ọlọ́run kẹ́ ẹ gbàdúrà lórí ìlú kára ẹni nìkan àmọ́ bí mi ò sọ pé bóyá ẹ̀yin ni ṣùgbọ́n ṣàní kẹ́ gbàdúrà lórí ìmọ̀ tara ẹni nìkan kó má bàa gbé omi ènìyàn ṣubú tó bá ṣe é ṣe ẹ dákun ẹ fi àwẹ̀ tí ń di kó lè kún tó ọlọ́run ràn yín lọ́wọ́ àní ṣubú o èṣù oníjẹ wá lérè o kó dà o. ẹ ṣe gbọ́sà ọlọ́run tó ṣe wá. kí ni ìgbésẹ̀ tẹ gbé lórí ẹ̀ mi ò ṣe ọkọ sá ẹ ṣe nǹkan kan lórí ẹ ọmọ òsì fẹ́ràn yín ó tún lé ìnàkọ́ sí yín ká má bàa pa mí ọmọbìnrin tó wà nínú ìjọba ó ní ẹ̀bùn àlá ó máa ń lá sí àwọn ará ìta ká tó máa sọ pé àwọn tó wà nínú ìjọba ó sọ fún yàrá tó sọ fún mi bẹ́ẹ̀ ǹjẹ́ ìjọ lọ́rọ̀ ẹ̀ ti sù. Bíbélì sì sọ fún mi pé ó ní ọmọ kọ́mọ́ta bá ń bá mi tó bá wà nù kì yóò parun lójijì ni kì í ṣe ọmọ tá a bí nìkan ní Bíbélì tọ́ka sí àgọ́ ara wa ni ẹ̀mí agídí ti wà nínú yín jù ẹ wo àwọn abánití yẹn o arábìnrin ìwọ náà ní ìwà ìkọ̀kọ̀ kan ó yá jẹ́wọ́ ìwà ìkọ̀kọ̀ náà kí a máa lè tú ọ sílẹ̀. àlùbá dọ́tà mi dọ́tà mi ẹbí mi kọ́. Ajanis Ajanis sórí ìròyìn ẹ̀ náà ẹ̀mí ìwò sọ̀rọ̀ ni ò tóró mi ni ṣé kò tóró ni láti oyè ọdún yìí ẹ̀mí ìgbà tí mo ti dé nínú ìjọ yìí nǹkan tó mú mi wá sínú ìjọ ìgọrọgàn kò lójútùú ẹ̀yin náà mọ̀ pé ilé ọkọ méjì ni mo ti dánwò ìṣòro àìlóyún yìí gangan òun ló gbọ́n mi dáta ṣé kò wá yẹ kí n máa rò ó ẹ̀ ọ̀rọ̀ mi tó rò náà àyàgbà. ẹ ó tó rò ó ṣùgbọ́n ìgbàgbọ́ ó ṣe pàtàkì nínú ayé àwọn ṣẹ́yìn ò ní mọ́ ni tẹ bá ní ohun gbogbo ní ṣíṣe fún ọlọ́run láìpẹ́ láì jìnnà ọlọ́run yóò ṣiṣẹ́ ẹ jẹ́ ká wọlé. ilé bèrè pé ta ló ṣèyí o bàbá ló bá mi ṣe bàbá ló bá mi ṣe òye. ọ̀tá béèrè pé ta ló ṣèbí o bàbá ló bá mi ṣe. ṣé nǹkan tí mò ń ṣe ṣọmọpọlọ wá inú ìjọ tí mo ti wà fún àìmọye ọdún pé ogun tí mo gbé níbẹ̀ kò ṣe nǹkan tó lè mi dé níjọ yìí mi ì rí kọ́kọ́ mo wá lọ síbì kan láàrin oṣù mẹ́ta sí mẹ́rin ọ̀rọ̀ ayé mi sáré wá dayọ̀ ogun ayé mi sì ṣẹ́ nǹkan tí mo lé láti inú ìlú láti lọ́jọ́ yìí mo sì rí lọ́wọ́ kan ọwọ́ apẹ́ṣẹ́ fún mi ní kì í ṣe ẹjọ́ kí ló wà mẹ́ kì í ṣiṣẹ́ náà ẹ̀yin ẹ̀ sọ kí ló wà mẹ́ tí n bá ṣe èmi ò ṣe o màá ṣiṣẹ́. jésù jésù jésù àti òṣèkọ tó tó báyìí ẹ wò mí ẹ má gùdẹ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jésù kan ṣé ẹ̀rí àwọn ṣe àwọn nǹkan mí tó jẹ́ pé ọ̀ṣẹ́ owó ara wa fi ń fa àti òdàsára wa á lè pariwo jésù. tó bá jẹ́ pé ẹ ṣiṣẹ́ ẹni ọlọ́run kọ̀kọ̀ yìí á tu fún yín ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ti kò sáì ṣe lẹ́yìn kẹ́ tètè máa tọrọ ọ̀dárí yí ẹ̀ṣẹ̀ ní gbogbo ọ̀nà torí bẹ́ẹ̀ni ní ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ kó ṣe kó ronú pìwàdà kẹ́tẹ̀ tọrọ ìdárí jù lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìjọ yín tí wọ́n ti lọ kí gbogbo gbogbo tó ti lọ kó bá a lè padà bọ̀ sípò alàgbà alàgbà ẹ̀sùn ọlọ́run ní tuta àtẹ̀yìnwá lọ o kékeré lé ilé ilé o ọlọ́run fẹ́ràn yín ni ó yẹ kó jù báyìí lọ ó yẹ kó jù báyìí lọ ẹ arábìnrin ṣé o ti ṣe tán àní ṣé o ti ṣe tán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ gbóná nǹkan náà ni. ẹ wo bàbá bàbá alàgbà tán ti fi wọ́n jẹ́jẹ́ fífẹ́ àwọn náà máa máa bọ́ òrìṣà ilé wọn wọ́n dẹ̀ ti wá sọ fún mi pé òrìṣà ń sunkún aláàánú ọlọ́run yóò ṣàánú fún wa ẹ bá mi gbé ẹ bá mi gbé omi omi omi omi. Kí o kò Jésù, kí o kò Jésù, kí a kọ orúkọ ọ̀hún, ẹ̀jẹ̀ Jésù wọnú, ẹ̀jẹ̀ Jésù wọnú, kí orí ìtú sílẹ̀, Jésù Kristi, Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Oya oya oh oya bá mi dé wọlé bá mi dé wọlé bá mi dé wọlé. Oya oya oya oya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. 哈 <laughs>